a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó wà ní àdúgbò muslim fẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá bá ní san gbogbo àwọn tó so onígbọ̀wọ́ ètò ìlẹ́sàn rí nínú àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí míì tí àwọn náà tún bá ní dá sí ọlọ́run jẹ́ kájọ tó bá rí bẹ́ẹ̀ ẹ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Muhammad Bello tí ó kà fún wa bismillah. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة إمران التي أحصنت فرجها فنفقنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين tó ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Sauda Ahmed bismillah قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية رواه البخاري ومسلم Translation. The Prophet of Allah, peace be upon him, said, Actions are rewarded but by the intentions. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. Intention is a must for every action. 2. We should preserve our intention for Allah alone. Ọlọ́run bá fún àwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà jẹ́ wọn ó sórí rẹ̀. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, eléyìí ni apá kejì lórí ọ̀rọ̀ tá bá bọ̀ nípa ọ̀rọ̀ jíjẹ́ èèwọ̀ ọtí ẹ̀yin arúfin ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ ọtí nínú Islam nítorí ọmọ pọ̀ á ti ṣàlàyé gbogbo ohun tí ọmọ jẹ́yìn ọmọ ń ríra gbogbo ohun tí ò ní jẹ́yìn ọmọ ti ń ṣe mọ́ ó ti kó ọtí sínú àtìdájọ́ ẹ̀ nínú Islam etí wọ́n rí kan fi ṣe ọtí wọn ò bá oúnjẹ àlálì kọjá pé oúnjẹ àlálì lápẹẹrẹ bóyá wọ́n fi àgbàdo ṣe kódà kan fi ìrẹsì ṣe kán lo èso dàbínù date six tá a fi máa ń sínú àwẹ̀ àwọn lárúbáwá nígbàjà ìlíyà wọ́n máa ń fi ṣe ọtí tí wọ́n rí kán fi ṣe tó bá ti lè di pé pẹ̀lú àwọn processes kan tó di undergo ó ti fa kí nǹkan yẹn kéèyàn ó mú àbí kéèyàn jẹ àbí kéèyàn ò fẹ́ sí mú téèyàn ò ní máa ti ń ṣe mọ́ téèyàn ó máa sọ ìsọkúsọ téèyàn ó máa sìwàwù ó ti kó sínú nǹkan tó jẹ́ haramu nínú òfin ọlọ́run àáfàá ní ká lọ mọ̀ ẹni tó bá ti wá lè lọ mutí nínú ìsìláàmù bó ṣe wà nínú àdíìsì odidi ogójì ọjọ́ wọn ní gba irun rẹ̀ ẹni tó bá mu ọtí ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá mu ọtí lámùtú kò bá lùlá salatun O di odidi forty days jẹ́mọ́ ma rẹ ni ọlọ́run mọ̀jà láàrin àsìkò yẹn tírú ẹni yẹn bá lọ kú láàrin àsìkò ìtumọ̀ ẹ̀ ní pé ó kú sí kèfèrí lẹ́yìn tí ò nírun tí ó fi lọ bá ọlọ́run ìrun sì ní nǹkan àkọ́kọ́ tí wọ́n béèrè lọ́wọ́ wa tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama èyí ó wà fàkábọ́ síbi òkúbátù ṣorúbùl khomr tàbí ká pé hadul khomr kí ni islamic penal code kí ni ìdíyàjẹ tí ṣẹ̀rí àgbéwá fẹ́ni tó bá mutí ààbọ̀ síbi aburú ọtí ládẹ̀ fi parí ìdánilẹ́kọ̀ọ́ yìí nígbà tá a bá débi aburú ọtí a sopọ̀ lórí ẹni tí mutí lórí àlàáfíà rẹ̀ lórí àwùjọ èyí ó jẹ́ káwa náà mọ̀ pé aburú tó pọ̀ òun ni ọtí ń ṣe fún ìlú ń ló ń ṣe fún àlàáfíà ń ló ń ṣe fẹ́nìkọ̀ọ̀kan la ṣe mọ̀ wípé ìwà àbàjẹ́ ni ọlọ́run ọba àlékè ọlá látẹnu ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wá gbé ìdíyà jẹ punishment ó gbé kalẹ̀ láti má jẹ́ káwọn èèyàn máa mu ọtí mọ́ láti má jẹ́ káwọn èèyàn máa ta ọtí mọ́ láti má jẹ́ káwọn èèyàn máa fi ṣọ́ọ̀bù wọn rẹ́ǹtì fọ́ lọ́tí mọ́ láti má jẹ́ káwọn èèyàn máa gbọ́ lọ́tí sílé àti gbogbo ń tọrọ mọ́ ọtí ìyẹn ò lè jẹ́ kí àdánwò aburú ọmọ dínkù nínú ìlú àáfàá ní hadul tá a bá ti lè rí ẹni tó mu ọtí nínú ṣẹ̀rí àtọ́lọ́hùn ó ń tàn jẹ́ mùsùlùmí à musulumi yẹ̀kú na mùsùlùmí ló ń tàn ákìlán a ọpọlọ rẹ pe nǹkan kan ò mọ́pọlọ ẹ̀ báàlì gan ọjẹ́ni tó ti mature muhtaron wàhálì máa ń bi tàhárí ìmìhà ó sì si tó já sí pé ọmọ ọmọ mutí ni kìí ṣe pé wọ́n kọ̀ǹpẹ́lì ẹ̀ wọ́n jẹ́ nípa wọ́n yọ tí yó fúnra ẹ̀ lọ́mọ̀ọ́mọ̀ mú. ó sì mọ̀ pé èèwọ̀ ni sọ̀hí an gọ́ìrọ̀ mọ̀rí bí ó ń tàn lálàáfíà kìí ṣe páàrẹ̀ ń ṣe ọ́ lálàáfíà dáadáa ìdájọ́ ọlọ́run nìkan fún ní sàmánì nàjálda nkánà hurron wọ́n fún ní bílálà ẹgbàá eighty ara ń táwọn èèyàn ṣe ń tako ṣẹ̀ríà òfin ọlọ́run lélẹ́yìí jàmọ́ tí wọ́n bá jẹ́ni tí ò ní í ṣe sí náà ọjẹ́ ni tí ò ní pànìyàn èé ṣe ẹni tí máa ń mùmú kú mu tó máa dáná òlù láàmú kí lọ fẹ́ takòfin ọlọ́run sí ẹ rí pé inú tó tún gbé kalẹ̀ ń bí ló ń tọ́ ó jẹ́ mùsùlùmí fọlọ́run ẹni tó bẹ́ẹ̀ lé ní mùsùlùmí ẹrú sí ọlọ́run tòótọ́ lòun nínú àtọlọ́run o ẹ̀fún 80 tó bá ti jẹ́ ọmọlúàbí wà ń abidan fáàrùbà ìnà jàlìdátàn tó bá já sí pé ẹrú ni ìdajì ni a máa ń fún ẹrú a fún òun ní ẹgbàá fọ́ọ̀tì irú ìgbà tá a ní ẹni tó bá ṣe sìnà ká fún lẹ́gbàá ọ́ndrẹ́dì tó bá jẹ́ ẹrú ló ṣe sìnà ẹgbàá fífítì láàfún àdẹ̀sàlàyé tó bá já sí pé ẹni tó ti níyàwó lé òun ló ṣe sìnà nínú ṣẹ̀ríà rọ́jímù ni ṣẹ̀ríà ní kan lẹ́rú wọn ló kópa ni èyí ọkọ̀ ọ̀yàn lẹ́kọ̀ọ́ ju ká lè ní mọ́gùn ti Yorùbá lọ mọ́gùn ti Yorùbá kò lẹ́lòmí ọmọ ṣe sí náà ìlọ́pàá tó jẹ́ pé tọ́ba wá jẹ́ pé ẹrú ló ti níyàwó lé tó lọ ṣe náà kò sí dajì ikú ẹgbàá fifty náà làwọn àáfàá láàfún pẹ̀lú àwọn ẹ̀rí tó wáyé lórí ẹ̀ ṣùgbọ́n bíi tọ́tí ẹni tó bá jọmọ lúàbí tá a bá ti lè rí yóò jẹ ẹgbàá eighty àwọn àáfàá ní tá a bá tiẹ̀ lọ wò gan wọ́n ní nípìnlẹ̀ gan ẹgbàá fọ́ọ̀tì ni ìní wọ́n máa ń fún àwọn ọlọ́tí ìgbà tó dayé Umaru ibn al-Khattab tó di wípé àwọn èèyàn ti wá di alámùgbẹ wọ́n ti di alámùpara òun ni ìdájọ́ rẹ̀ di éètì ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọdẹ sọ fún wa wípé aleikum bi sunnati wa sunnati lukulafa jina alimahadijina min baadi abu àléyà dènàwájì anábì lana mi dọwọ́ yín àti lànà àwọn arole àwọn àròlé mẹ́rin tí wọ́n jẹ́ lẹ́yìn mi ọ̀kan nínú wọn ni umaru ọmọ khattab kọlọ̀nkóbá ni yọ́nú sí wọn torí náà yìí tí ò ní já máa nírun yìí tí ó sọ wá dẹni tí ó dẹni ìbínú ọlọ́run àti sọ́njẹ́ òní fọlọ́run sẹ́bi lé gbogbo àwọn tó bá ní í ṣe pẹ̀lú ọtí yìí àfi káwa mùsùlùmí bá a ṣe tú àwẹ̀ tí gbogbo wa ò mutí mọ́ ta à fa igbó mọ́ tá mu sìgá mọ́ tá à mu ìmukúmu ìmọ́ tí rọ̀mọ̀bọ́ọ̀nà bá tún lọ ẹ mọ̀jẹ̀ á padà síbẹ̀ ọlọ́run ṣe ń rọrùn fún gbogbo wa kò ní já lè padà síbi ese mọ́ ẹ wá já parí ẹ̀ aburú wo wá ń bi ọtí gan tọ́lọ́run ọba àlékè ọlá tó fi ní mu ọtí àáfàá aláburú tó wà ń pọ̀ alákọ̀ọ́kọ́ òun ni wípé àlè sọ̀rọ̀ extravagance iná àpàlọ́tí ẹ rí i pé ọlọ́tí yóò ra ọtí fún rẹ̀ yóò tún gégó ọtí fáwọn tó bá bá ń lé ọtí pé mélòó ni wọ́n fẹ́ mu sótìyé yóò tún rà fáwọn náà ìlò fàtẹ́ẹ̀sì rẹ lòmí ìtọ́já sí pé ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń fowó ṣe ní nǹkan gidi òun òrówó fi ṣe látara kó máa ń mutí ó máa ń fa òṣì fún àwọn tó máa ń mu ẹlòmíì oníbẹ̀ lówó tí máa ń rówó tó o bá wá rò pé olówó lónìí yóò fa òṣì fún ọ lọ́la lọ́nà wo lọ́nà kejì àáfàá ló máa ń fa àwọn àárẹ̀ ẹbú àwọn àìsàn ẹbú nínú àwọn àìsàn ẹbú tó máa ń fà ọtí a máa fa kánsà a máa fa kí ni o jẹjẹrẹ ọ wà á rò pé olówó lọ́ọ́ lónìí gbogbo owó yẹn ọ̀nà lórí àìsàn a máa fa iriti fa u gbọ́gọ́tì dam a máa fa high blood pressure a máa fa ẹ̀jẹ̀ ríru àwọn àáfàá ni máa ń fa tẹ́yẹ̀jẹ̀ yẹn ọ̀ máa wá ru ọtí máa ń fa eléyìí ọtí máa ń fa kéèyàn ọmọ síwáwù ẹ̀rẹ̀ ń tó mu tí ó lè lu ìyàwó rẹ̀ ṣeléṣe ó lè lu ọmọ rẹ̀ dákú kódà àti rẹ̀ ń tó mu tí kọ́lọ̀ǹkọ́là wà nínú aburú yìí tọ́já sí pé ìyá rẹ̀ tó bí nínú ọlọ́ fi ipá bá lò ó nígbà ojú ẹ̀ wá wálẹ̀ tíyà rẹ̀ wá ń di óye pé wò bó ṣe ṣe ní yànkanyànkan lónìí màmá mi èmi bí ibo ìwọ ni ọmọ òṣèrú ẹ̀fọn o sẹ́ẹ̀mọ̀tì lọ́ba bú sẹ́kún pé ah òun ti ṣe ń tó burú kò sí ní tó jẹ́ ó ṣe bẹ́ẹ̀ ju ìmúkùmù eléyìí tí ọlọ́mù yìí lọ ká ṣe àkíyèsí eléyìí dáadáa àfáà nìyẹn nìkan tó kọ́ tẹ́ ẹ bá ráwọn tán máa ń mutí ọmọ ń kó bá mímí wọn ètò mímí nígbà tó bá di wípé ọtí ìbá wọ̀ wọ́n láàtán ẹ wà rí bí wọ́n ó ṣe máa mí wọn ò ní lè máa mí dáadáa ara pé yóò kó bá àlàáfíà àwọn òun lélẹ́yìí àáfàá ní kódà a máa kó bá ìkasan a máa kó bá eegun a máa kó bá gbogbo àwọn nǹkan tó wà ní inú ara eléyìí gbọ́dọ̀ jẹ́ òye wa pé ara àwọn àìsàn bú tó wà níbi ọtí òun ni eléyìí àáfàá nìyẹn nìkan tó kọ́ ọtí máa ń jẹ́ káburú ọmọ ṣẹlẹ̀ torí àwọn tó bá fẹ́ ṣe aburú nínú nǹkan tán máa ń ṣe ni pé wọ́n ọkọ̀ lọ mutí tẹ́ ẹ bá ráwọn tán fẹ́ lọ rọ́ọ̀bù àwọn amrobas ọwọ́n kẹrí àwọn amrobas àwọn adigunjalè tí wọ́n èé mu ọtí nígbà wọn bá mu ọtí tójú wọn ti yó tí wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe mọ́ wọ́n gbé ìbọn dání báyìí kò sẹ́ni tí wọn ò lè ta ní ìbọn àáfàá ní ìwà ọtí mímu ọmọ ń fa kí ìdigunjalè kọ́pọ̀ nínú ìlú torí ẹ̀rọ àwọn tó bá ti mutí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ wọn máa ń di igun jalè àáfàá lára àdánwò tó wà ń bí ọtí òun leléyìí àáfàá ní ọtí mímu tún rè nínú àdánwò ni pé wọ́n máa ń fa ìbá nǹkan jẹ́ nínú ìlú tẹ́ ẹ bá ráwọn ọlọ́tí ọlọ́mọdé àṣekùngẹ́ aburú èèyàn mutí lọ́lọ́ ọgùn mọ́tò ó lè fi mọ́tò kọlulé olé ó lè fi mọ́tò ó lè fi kọlulé epo tí epo gbiná ó lè fi mọ́tò pa àwọn èèyàn ọtí mímu ti jẹ́ sábà bí ikú fáìmọye àwọn èèyàn fẹ́ni tó mutí àìmọye èèyàn ló mutí tọ́jẹ́ pé bó ṣe mú tí àrìn báyìí tí àrìn ti díbi kékeré lójú ẹ̀ ọkẹ̀ ń wa mọ́tò lọ ni ó sì lọ wara rẹ̀ pa ó tún wa àwọn tó gbé pa àwọn tó tún lọ kọlù ó tún kó bá wọn ṣé gbogbo orú nǹkan báyìí ṣé ń lọ́wọ́ ayẹ kọ́ máa lọ nínú ìlú wa ni àáfàá ní ká lọ mọ̀ wípé ara àwọn àdánwò tí ọtí tọmọ ń fà òun ni eléyìí nínú àwùjọ pẹ̀lú wọn bá díẹ̀ tá a sọ yìí yóò ti yé wa pé tọ́lọ̀ ń bá ṣe ọtí ní èèwọ̀ kò sí ní tọ́jẹ́ kọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ jù fún àǹfààní ara wa lọ àǹfààní ká wá sọ ṣe gbogbo mùsùlùmí ńgbọ́ ọlọ́run tí a wá mọ́ nìka mọ́ mutí mọ́ ọlọ́run wá fi lẹ́tọ̀ fún wa àtọ̀jìbáàt àwọn nǹkan dáadáa àwọn nǹkan dídùn tá a mọ̀ ọmọ lálìjàn náà ááyà tí ọ̀kan náà akẹ́kọ̀ọ́ wa ti kà fún wa ní ètò tá a ti kọjá ẹ̀ńbà ti mutí láyé kò ní í mutí lálìjẹ́ náà ọtí ìtàlìjẹ́ náà kò ní í máa rùn ọtí ìtàlìjẹ́ náà kò ní máa pa ọtí ìtàlìjẹ́ náà kò ní fa ẹ̀fọ́rí ọtí ìtàlìjẹ́ náà kò ní fa high blood pressure ọtí ìtàlìjẹ́ náà kò ní í fa àìsàn kankan fún wa bí kò sí pé ọtí àmọ̀sẹ̀mí ọtí tá a máa mu gbádùn ọtí tá a máa mu lálàáfíà àǹfààní nílé ayé wa ń bì àwọn tọ́jú àlàálì pọ̀ fún wa ká mu oyin ara àlàlì ni ká mu milk ara àlàlì fún wa ni àwọn juices lóríṣiríṣi àlàlì ni fún wa ká mu àwọn omi dáadáa àlàlì ni fún wa àtàìmọye àwọn nǹkan míì ká mu tíì àlàálì ní fún wa kódà ká tún mu jíńjà á tún máa mu jíńjà nú àlìjẹ náà gbogbo orú àwọn nǹkan àlàálì yìí òun ni ká máa mu tí ò ní kó bá wa abẹ́lọ́ mọ̀ sí wa lọ́mù tí ó já lè tú ilé ẹ̀kọ́ mùsùlùmí náà so nígbọ̀wọ́ ètò yìí àìbá àmọ́ ẹ lè fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ yìí abẹ́ ẹfẹ́ mọ́ wá sílé ẹ̀kọ́ wa ti kéwú náà mazil muflein alislami ibẹ̀ láti wọlé ní may twenty two fún ní academic session àti ti school ni àti ti ilé kéwú ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé yìnyín ẹ̀yẹ́sìn islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.